أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulilayi Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jà dánábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́lọ́run kó máa bá nàbí àti àwọn ọlọ́rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí à ń tẹ̀lójú pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéra kìámà eléyìí ni ètò yín ètò wa Dawatul Haq ìpèpè òdodo èyí tí wọn ò lù tí máa ń dé sétí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti ìyànà Bódìjà Central Mosque tí àwọn sásù wa Sulaiman Muhammadul Awwal amúbíẹyà tí wọ́n jẹ́ ìmáàmù fún wọn bẹ́ẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí á rí àwọn àfa wa pẹ́ tó bákan náà àwa tí à ń gbọ́ ọ àtúnkẹ́ akó àmójúbà ètò wa ní ọ̀tún ní òní kọ́nà balikọ́lá kójú kó sẹ́ni kọ̀ọ̀kan aláǹfààní ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bí tọ́ dáadé ọlọ́mọdé kọ́ takú síbẹ̀ ibi tí kálukú wa tá à ń rawọ́ rasẹ̀ sọ́nà balikọ́lá kọ́nà balikọ́lá kí ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa so inshàlá àwọn sàásù wa wọn tó bá ní tẹ̀síwájú lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé bóòlù yóò ṣe mọ ọlọ́run àtànábì wa sallallahu alaihi wasallam kí wá ní nǹkan tí ó tún jẹ́ ọ̀ràn yẹn fún wa tí a tí wọ́n máa bá ní ṣàlàyé rẹ̀ kí ni n tá à ń pè bẹ́ẹ̀ báwo la ṣe é kí kí sì àwọn ìdájọ́ tí ó sì papọ̀ mọ́ inṣàlá eléyìí tí wọ́n bá ní yànnàná. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وذنستانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹni fún aláwọ subhanahu wa ta'ala tó ṣe ń wá mùsùlùmí o àtọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ bá bá máa jẹ kẹ fún gbogbo wa alọsọ tá a dákun bá kí anabi bá ní rẹ àti àwọn aráàlú àti sọhábà rẹ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam à ń fi àsìkò ìkíra wa ní kíkà tó máa kíra wa ní ọgbà àlìjáná rahman gẹ́gẹ́ bí atọ́kùnṣe bá ní orí agbanita bọ́ sí báyìí òun náà ni asọ́láàt ìran nítorí wípé a sọ̀rọ̀ tó pọ̀ síwájú lórí kíni lórí àṣàhádàtáni ìgbàlọ́kan ṣoṣo pé ọ̀kan ṣoṣo ní Allah má sì da nǹkan kan pọ̀ mọ́ sì gbà pé anabi sallallahu alayhi wa sallam òun náà ni òjíṣẹ́ ọlọ́run ọba tá a máa tọ ipasẹ̀ rẹ̀ fi máa sin allah subhanahu wa ta'ala tí ìpìlẹ̀ yìí bá ti dúró ẹni tó kù náà ni arukunu thani min arukani islam òun náà ló tún wá sí àpò orígun kejì tí àkọ́kọ́ bá ewó wọn ò ní gba ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ èèyàn àkọ́kọ́ yìí ni foundation kéèyàn gbà pé ọ̀kan ṣoṣo ni allah subhanahu wa ta'ala kọ́ má da nǹkan pọ̀ mọ́ kọ́ gbà pé anabi sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjìṣẹ́ ọlọ́run ọba ni a sì gbọ́dọ̀ gbé ju ibi tí alọ́sàtàrà sí kíni o tó gbé sí lọ a sì tún gbọ́dọ̀ dín ibi tí alọ́sàtàrà gbé sí o a gbọ́dọ̀ dínkù. lẹ́yìn eléyìí ṣáájú ká tó lè máa sọ̀rọ̀ nípa ìrun a sọ díẹ̀ nípa bóòlù ọlọ́run sí fúnra sàlám ní ìrun yìí ṣùgbọ́n ṣáájú ìgbà yẹn ohun tí ọkọ̀ọ̀kọ́ ṣáájú ìrun kíkì náà òun náà ni àlùwàlá gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wa sallam sàfanu àdìsí àbí Hurairah wípé Allah subhanahu wa ta'ala la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda'a Allah subhanahu wa ta'ala kò ní gba ìrun ẹnì kọ̀ọ̀kan yín lókùrú gbà tí ọba ti di wípé ẹ̀gbin kan sí kejì jáde lára rẹ̀ àyàfi kó rí i pé òun ṣe àlùwàlá padà ṣáájú kó tó lè kírun fún Allah subhanahu wa ta'ala àlùwàlá yìí wá ṣáájú ìrun nítorí wípé ẹni tí ó bá ṣe àlùwàlá gẹ́gẹ́ bí wọn sàmì ṣe ń ṣàlàyé fún wa yìí kò ní irun àwọn àfọwọ́ ajé kò yé wa wípé àlùwàlá yìí náà a jẹ́ pé ìmara ni ó jẹ́ ìmara wa pín méjì a ní àtọ̀hárọ̀tù àlẹ́àṣìlíyà wà tọ̀hárọ̀tù àlùfàrìyà àtọ̀hárọ̀tù àlẹ́àṣìlíyà ó náà ní tọ̀hárọ̀tù lẹ́kọ́lbì mina ṣíríkì fi ìbádàtì láyé subhanahu wa ta'ala wà tọ̀hárọ̀tù lẹ́kọ́lbì mina lẹ́gílì wàlbàgùdọ́ ilẹ̀ ìbádìí láyé mùmìnín àkọ́kọ́ ìmọ̀ra tá a pè ní ti ìpìlẹ̀ o ní bóòlù yìí ó sì kọ́kọ́ mọ ọkàn rẹ̀ náà kú ò níbi ìmọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala bóòlù yìí ó sì mọ ọkàn rẹ̀ náà láti jẹ́ Allah subhanahu wa ta'ala nìkan ni ọba tí ó wà ń bẹ̀ nígbà tí ń dùn àtìgbà tí tó ń dùn bákan náà bákan náà èyàn ó sì tún mẹ́ẹ̀mí rẹ̀ mínà lè gílì wàlè gíṣì wàlè bàgdọ́ lè ibadillahi al-mu'minin èèyàn gbọ́dọ̀ tún mọ́ ọkàn rẹ̀ kúò níbi gbogbo àrùn ọkàn bú tí máa dàyàn láàmú sí àti máa ro aburú ro ọmọlàkejì lọ́mọ ìyànú ẹ̀sìn láti máa ronú àti ṣèyàn jàǹbá èèyàn ọjà kan wọn máa ń bi eléyìí eléyìí ni ìmára ti ìpìlẹ̀ tíyẹn bá wá wá tán ntɔkulɛyin rɛ o naa ni mara titi kini o hisiya o naa ni atɔharutul fariya o ni mara titi ara ọkàn tí ó ti edogun àti kú oríire ọkàn tọ́mọ̀ àpọ́kàn sọ̀rọ̀ ọba sọ̀tàlá òní wọn gba ìrun rẹ̀ ọkàn tọ́jẹ́ wípé kò dìdí kudì sínú fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ń lẹ́nu tọ́ mọ́ níwájú Allah subhanahu wa ta'ala bíyàwó ni mina rahman Allah sọ̀rọ̀ bá ń sọ náà alukurani wípé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu innamal mushrikuna najasun fala yaqrabul masjidal haram ba'da 'amihim hadha annabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ́ ẹlẹ́gbìn ni wọ́n wọn ò mọ́ o kèésì ṣe pé títa ìwẹ̀ tàbí ti àìtún ara ṣe nínú hadith àbí ìrora kàmájẹ́ àfi sahihain ó sọ lọ́n sọ́lọ́ lásán sọ wípé innal mu'mina la yanjus mu'mini kèésì ẹlẹ́gbìn o bí nǹkan kan bá jáde lára èèyàn tó jẹ́ ẹ̀gbin ó jáde ṣùgbọ́n mu'mini ló didi kèésì kíni o kèésì ẹ̀gbin ìdán ara ìmọ̀ta wárí ni wípé mùsùlùmí gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí ọkàn wọn mọ́ bákan náà bá tó má tán máa fọ ara àwọn àgbàlagbà ń sọ̀rọ̀ kan wọ́n ní ebi ń pa mí ọlọ́sẹ̀ ń polówó nígbà tí ń wẹnu ń ṣe nígbà tó bá di wípé inú ìbá da tán ó iná ni ó jẹ jáde síta táyé mọ̀ pé ìjọsìn tẹ́lẹ̀ ń ṣe fún subhanahu wa ta'ala dára rẹ̀ eléyìí ó wà padà sí ìpìlẹ̀ tá a fi tètè sọ ìyàtọ̀ òun lọ wá láti wá tún ìwà ṣe kìí ṣe ìwà lọ wá tún ẹ̀sìn ṣe ẹ̀sìn ọlọ́run ọba ìlọsáájú lọ́nà wo ẹ̀sìn ọlọ́run ọba sọ̀tàálẹ̀ yìí òun náà lọ wá fọ èmi àtẹ̀yìn ó sì fẹ́ẹ́ fọ wá látòrí dẹ́sẹ̀ ni ẹlòmíín gbà tẹ̀sìn ọlọ́run ọba fẹ́ẹ́ máa fọ orí nìkan ló gbé dúró látọ̀run sísàlẹ̀ kò gbé dúró mọ́ kò sí tí ò lè fọwọ́ ṣe kò sí tí ò lè fabẹ́ ṣe kò sí tí ò lè fẹsẹ̀ ṣe ẹ má lẹ̀ mẹ́sìn ọlọ́run ibi tó ti gbára dúró fẹ́sìn ọlọ́run náà nìkan nu kì fojú òkú o kì í fẹ́ sọ ibi ọ̀dà àmọ́ nìyẹn ẹlòmíì gbára dúró fẹsìn Ọlọ́run ọba délàjì ara rẹ̀ sísàlẹ̀ ni o tàbí sókè ńgbà tá a bá tó máa ń bi eléyìí ńlá tó wá rí èèmà níbi ọ̀rọ̀ tánà sàṣàn sọ wípé ẹni tí èèbá ti ṣe olùjọ́sìn fọlọ́run subhanahu wa ta'ala bọ́ọ̀lọ̀ ń ṣe fi ràn yìí kèé ṣe ẹni tó mọ́ o ìyẹn ni wọ́n fi ń pe mùsùlùmí òdodo lẹ́ni tí ni o lẹ́ni tó mọ́ lẹ́yìn eléyìí àlùwàlá yìí òun là wà tètè wà bọ́ sí irú omi wo la fi máa ń ṣe àlùwàlá òun náà ni omi tó mọ́ kànga irú omi wo náà là ń pè ní omi tọmọ kànga omi kànga lọ́jẹ́ ni o omi òjò ni o tí nǹkan míì tó lè máa chẹ́ǹjì àwọn ìṣesí ìpìlẹ̀ omi tí ò sí lára omi náà irú omi báyìí tá a bá wá fẹ́ padà wá lò fún àlùwàlà á lo omi bó ṣe jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ wà lẹ́kọ̀ọ́ tá a bá wá lo omi tọ́jọ́ wípé bùkátà kẹsìkejì àtàwọn nǹkan tá a máa kà lẹ́ni òjì á a ṣe ìrowọ́pọ̀ mẹ́ẹ̀pẹ̀ ìmára àti ìsìnkìnnì o ìrowọ́pọ̀ mọ́ èèpẹ̀ bóòlù àṣẹ ìsìlẹ̀ náà a ṣàlàyé ẹ̀ insha allah ta'ala allah subhanahu wa ta'ala ó ń tọ́ka wa wípé òun látẹnu sàlám òun ṣe gbogbo orílẹ̀ pátá òun ṣe láàyè ìjọsìn kéde pé mùmí ni wọ́n máa lọ yóò pò òun ò tí ì dé mọ́sálásí àwọn èèyàn òun ni ò tí ì jòkó òun kírun kò sí eléyìí nínú ẹ̀sìn islam mọ́sálásí ilé ọlọ́run gbogbo ìpátá ilé ọlọ́run àyàfi àwọn èntí ọlọ́run sọ pé kànábí ó sọ fún wa wípé a lẹ́tọ̀ọ́ láti sin òun níbẹ̀ gẹ́gẹ́ bí makbaro àìmọ́ kí ìrun ń bẹ̀ ní ìrun wákàtí márùn a gbọ́dọ̀ kí ń bẹ̀ ìkírun sókùlà àyè ọ̀rọ̀ míì nìyẹn kì í sí ọ̀rọ̀ ni bákan náà àìmọ́ kírun ní tọ́ílẹ́ẹ̀tì tá a bá wo gbọ́ àwọn àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tọ́jà wípé sáárì ò fún wa wípé àgbọ̀dọ̀ kírun ń bẹ̀ àfi àwọn àyè yìí nìkan. bákan náà bẹ́ẹ̀ sì ni yèèpẹ̀ ẹlẹ̀ náà allah subhanahu wa ta'ala ṣe é fún mi ní ìmara lókùrúgbà tí ẹnikẹ́ni nínú ìjọ mi ò rí omi tàbí ó rí omi nǹkan kan sí kejì tí ò lè jẹ́ olómi ọ̀sẹ̀lẹ̀ sí. naam omi tó wá mọ̀ yìí tá n ṣàlàyé fún wa yìí òun la gbọ́dọ̀ fi ṣe àlùwàlà bákan náà a sì gbọ́dọ̀ mara gẹ́gẹ́ bí a ṣe sọnù àdìsí àbí ìrọ̀lẹ́ lẹ́ẹ̀kan ṣáájú kó tó di pé a ṣe àlùwàlà yìí ìmára yìí àwa gbọ́dọ̀ lo nǹkan míì láti fi mara nínú nǹkan tó jẹ́ mọ̀ ìhátì tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan líkwìdì tó jẹ́ nǹkan tó lè máa ṣẹ̀gẹ́ bí omi àyàfi táàbà tún lo òkúta àbọ̀nbí a gbọ́dọ̀ lo petro kásọ̀pá àfi ń táàbà a gbọ́dọ̀ lo mọ̀tínà kásọ̀pá àfi ń táàbà a gbọ́dọ̀ lo mìrìndà a gbọ́dọ̀ lo làkàsírà gbogbo àwọn eléyà a gbọ́dọ̀ fi táàbà bákan náà a sì gbọ́dọ̀ sọ pé a fi ṣe kíni o a fi ṣe àlùwàlá lórí bẹ́ẹ̀ omi tàbí pẹ̀lá fi sàlùwàlà eléyìí ni ó mú wa taratara láti lọ rè máa mọ̀ wípé ìsìláàmù yìí ẹ̀sìn tó fojú hàn ni kìí ṣẹ̀sìn kọ̀rọ̀ jàmáà à ń rí láyé lẹ́nìí táwọn èèyàn ń pariwo pé àwọn nínà ń kàlè lọ́wọ́ àwọn ní táwọn lè fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ ọkọ̀ kọ́dà kò gbọ́dọ̀ mọ́ fún àwọn náà ń kàlè àwọn àgbàlagbà ni àìsí ìfi omi sàlùwàlà rẹ̀ bàbá fẹ́ yẹn fìlà rẹ̀ kọ́dà àìfi èèpẹ́ ṣe táyà mọ́mú rẹ̀ eérú ni eérú la fi máa ṣe kí ni o la fi sàlùwàlà rẹ̀ wàláhi wàlá àdàdà abú lélẹ́yìí ìdá nǹkan tí ò sì nú ẹ̀sìn ọlọ́run ọba sínú ẹ̀sìn ọlọ́run ọba lélẹ́yìí tá nàbí sàṣàn sọfà nù àdìsẹ̀ ìyàwó àyíṣà wàlhadith mukhraju fi sahihain wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fawraddun gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dá dàdá kan sínú ẹ̀sìn tí ò sì pilẹ̀ fún ọlọ́run ọba lòun ọkọ̀ nǹkan náà tì lọ́rùn ni o wọn àgbà lọ́wọ́ rẹ̀ wọn ò tún wá ní eru ìkọ́mọ̀jẹ̀ eru tútù o kó lè jẹ́ pé nǹkan yẹn ó tètè bìyà kó tún jẹ́ eru gbóná níbo àti ẹ̀rí eru gbóná ká máa fi ṣàlùwàlà eléyìí ò sì nù kí ni o kò sínú ẹ̀sìn wa bákan náà nítorí fẹ́ kírun tí ó ṣàlùwàlà tọ́lọ́ ti bò ńlá lùwàlà eléyìí náà ò ẹ̀sìn wa wípé òun ti ṣàlùwàlà ṣàlùwàlà fọlọ́ dáàyè kan ọlọ́run wa ní ọ̀gbọ́dọ̀ ṣàlùwà fún mọ́ wàláhi wàláhi anabi sallallahu alayhi insalwala fọlọ́n ọba kó tó kírun bó ṣe jáde láyé nìyẹn já àfi sahih indama bukhari min hadithi umil mu'minin aishata radiyallahu anha ọ̀rọ̀dọ́ha ìyàwó aisha anamsa salam gba ti nsẹ́ ààrẹ gbẹ̀yìn tó ṣe tọ́lọ̀ fi mú sọ́dọ̀ níjọ kan amsa salam fẹ́ kí iṣá ìfáwọn èèyàn anabi wa jáde nù lé ọwọ́ ni dọ́wùlì máa ẹ bá ń bu omi sí inú korobá kí n fi wẹ̀ wọ́n wá bomi sí balùwẹ̀ fún salam anabi ń wẹ̀ ìwẹ̀ yìí tán kó bóde padà anabi bá dàlú lẹ̀ padà lọ́ba dákú ní wọn bá ń damílẹ̀ lórí wọn fẹ́ sí títí ńgbà tánà bí ọ̀tá jí ìtàbí kọ̀ọ̀kan wù ní pé àsọ́là nàás sáwọn èèyàn ti kírun bí àwọn aráalé wa ń pè mọ́ sọ́là o wàhùn yantazirunak wọn è kírun ìwọ náà ní à ń retí àbí tunu ẹ bá ń bomi o síbalùwẹ̀ àbí ìtú bomi ó tún ṣe mara iná ńgbà tí ó tún bóde padà àbí ìtú ṣubú àbí ìtú dákú lọ ọpẹ́ àbí ìtú tají padà ìtí ó tún kọ́kọ́ tẹnu ẹ̀ jáde ní wípé asọ́lànà sáwọn yẹn ti kírun bí wọ́n ní wọ́n kírun wọn náà ní ọ̀rẹ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kẹta náà àmì tún dà lulẹ̀ tára alẹ́ fi arí pé ara ànàbí ò lè gbé àti wá kírun ẹ̀wù mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yìí tani bí ń dà lulẹ̀ ti ń dákú yìí bẹ́ẹ̀ ni sì tún padà ń lọ rèé wẹ̀ salawatullahi wa salamu alayhi ànàbí ń ṣe lẹ́yìn láti lè bá a máa fi jẹ́ ìstáǹpù ẹ̀sìn wípé kò sí inú ẹ̀sìn kẹ́nì kó pòun ní ìsálùwàlà kóun ò tó kírun yálà irun ọ̀rìn yẹn ni yálà náà fìlà ni gbogbo tí wọ́n bá ń pè ní ìkírun fún Allah subhanahu wa ta'ala àlùwàlá yìí náà ni ó kọ́kọ́ ṣáájú rẹ̀ omi làásì ìfi ṣe àìfi mọ̀tínà ṣe àìfi mìrìndà ṣe bẹ́ẹ̀ sì ni àìfi mismag àìfi ṣe àlùwàlá lábẹ́ bẹ́ẹ̀ á padà bákan náà èèpẹ̀ òun náà wà nù tá a fi ṣe kí ni o tá a fi ń ṣe ìmara lókùrùbà tá omi àbá àti ẹ̀rọ mi tó lè fa kọjá pé lílò rẹ̀ ó lè fa àárẹ̀ tàbó lè fa wàhálà míì síyàn ìyẹn lọ bẹ́ẹ̀ ìmí ìtàtù wa máa ṣàlàyé ó ní wípé láfùtà tá a bá ti tọ́jú omi tọ́ mẹ́yì ibi tá a ti bẹ̀rẹ̀ àlùwàlá tọ́ bá jẹ́ pé n tá a fẹ́ fi sàn àlùwàlá yìí ó jẹ́ nǹkan tó fẹ̀jú bí abọ́ ńlá gbé kalẹ̀ tí èsè bóyá bíi àgé tó yẹ pé a ní ìdí àti kọ́wọ́ bọnú rẹ̀ ni a kọ́kọ́ fọwọ́ wa ìná lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà pípọ̀ bẹ́ẹ̀ àlùwàlá bẹ̀rẹ̀ láti ọwọ́ pẹ̀lú pé ká fọ ọwọ́ ìdọ́rùn ọwọ́ ibẹ̀ kọ́ lálùwàlá ti bẹ̀rẹ̀ ẹnu ó ní àlùwàlá ti bẹ̀rẹ̀ o a bẹ̀rẹ̀ sí fọ ọwọ́ wa tá a fẹ́ máa lò láti fi máa mú omi sẹ́nu fi ń mú kọ́ fọ ọwọ́ yìí látàgbà tá a bá fọ ọwọ́ yìí tán ihun tá a ṣe náà ni wípé a bu omi a mú omi náà lọ sí ẹnu èyí tó dáa jù ó pé omi tá a mú sọ́wọ́ yìí náà òun náà la fi ń yọnu la sì fi ń fínmú lẹ́ẹ̀kan kan náà a sì ń fi ọwọ́ kejì a fi ń dá omi èntà fà sí imú yìí a fi ń dá a padà lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà a wẹ ojú wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tá a bá wẹ ojú ojú sì bẹ̀rẹ̀ láti bo láti bi ibi tí irun ti bẹ̀rẹ̀ lórí òkè orí báyìí títí dé àgbọ̀nbí àti ti fèsì mú níbi ẹ̀gbẹ́ tíní dé ẹ̀gbẹ́ etí kejì ń bí báyìí a rí i pé a wẹ ibẹ̀ dáadáa tó bá yẹ pé a bá ní irùngbọ̀n tó pọ̀ a fi omi wẹ ìta irùngbọ̀n yìí ṣùgbọ́n tí irùngbọ̀n yìí bá kéré a jẹ́ kí omi ó dé ìsàlẹ̀ agbọ̀n wa ìgbà tí a bá bọ́ ojú yìí tá a bá rí i pé a bọ́ ojú yìí tán dáadáa lẹ́ẹ̀mẹ́ta ojú ẹsẹ̀ a taratara a wẹ ọwọ́ wa ṣùgbọ́n tá a bá fẹ́ wẹ ọwọ́ yìí a ní wẹ̀ láti ọrùn ọwọ́ o ibi ìwà gangan láti ṣẹ̀ṣẹ̀ wàá wẹ ọwọ́ wa láti orí ìka títí dé ìgbùn wọ́ nítorí pínú èdè lárúbáwá ìdá utkọtìlẹyàd tí wọ́n bá dá akọ yẹdù lọ́dọ̀ lárúbáwá láàyò rọọdù bìhá ìlà alikaf ọrùn ọwọ́ báyìí ni a máa ń mìn ṣùgbọ́n tí wọ́n bá ti dá akọ ọwọ́ tí wọ́n fẹ́ kó ju ọrùn ọwọ́ lọ wọ́n wà á padà fibi tí wọ́n fẹ́ kó dé wọ́n ò fi kún lọ́lọ́run fi sọ ọ́nù kárùkù pé bákan náà wàkùsìlù wujuhakum wà aydiyakum ìlàlímàrọ̀ fìkì tẹ́ ẹ bá wá ń wẹ ọwọ́ yín méjèèjì ẹ wẹ̀ ẹ́ látòrí ọwọ́ báyìí ẹ̀wẹ̀dẹ́ ìgbìnwọ̀ ẹni tí bá ń ṣe àlùwàlà tí ń wẹ ọwọ́ látọrùn ọwọ́ dé kíni o dé ìgbìnwọ̀ ń bì kọ́ sí àlùwàlà o àlùwàlà yìí ṣe àlùwàlà káwa máa wẹ ọrùn ọwọ́ nígbà tá a bá wẹ ojú tán débo dé ìgbìnwọ̀ wa méjèèjì àtòrí ọwọ́ báyìí òun láti wẹ̀ àwẹ̀ tọ̀tún lẹ́ẹ̀mẹ́ta àwẹ̀ títí òsì náà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn eléyìí a mú omi a sì pa orí wa a pa láti ibi tí irun ti bẹ̀rẹ̀ lọ sí ẹ̀yìn a parapara sí iwájú bákan náà a sì pa etí ǹjẹ́ ká mú omi míì ká fi pa etí ǹjẹ́ ní ọ́ dáa jù àbẹ́ ń tá a fi pa orí náà ni ká fi pa etí èyí tó dáa jù tó wà nù sọ́hìn dàmà muslim òun náà ni ká má tu omi míì mú mọ́ láti fi pa etí èyí tá a fi pa orí lọ náà tá a sì dá padà òun náà ni láti pa etí wa méjèèjì lẹ́yìn ìgbà tá a bá ṣe léyìí tán a rí nínú àwọn àáfàá tí wọ́n sọ pé tí èèyàn bá mú omi báyìí tọkàn kan fi síbi iwájú irun rẹ̀ ó ti tó ní ìpa orí eléyìí ọ̀fẹsẹ̀ múlẹ̀ o wọ́n ní kílẹ̀ rí yín wọ́n lẹ́rí àwọn ní àdìsù mugirobnu shu'ba wípé masala nasiyati nasiya níwájú orí báyìí anabi bá pa iwájú orí rẹ̀ ẹ wá bá ní sọ fún ẹ pé ẹ kàdíìsì ìjálẹ̀ o wàhálà ìmàmátìhìn bákan náà anabi wéláwá ní níbi tó ti ṣe bá ní o kìí ṣe wípé ọ̀pá iwájú orí à ń fẹ́lẹ́ ìpàkíyèsí ẹ̀ màmá wa ọ̀pọ̀ nínú ṣe sí bí wọ́n bá ti rọra sí orí wọn báyìí bẹ́ẹ̀ ni wọ́n sọmi túmtúm báyìí wọ́n fi kan iwájú orí báyìí bẹ́ẹ̀ wọ́n tún dé orí padà wọn ò ní pa orí á pa orí lẹ́yìn gbàtà bá pa orí ìtàn bẹ́ẹ̀ náà láà pa etí ká má mu omi míì láti fi pa etí òun lọ dáa jù lẹ́yìn náà láwàá wẹ ẹsẹ̀ wa ọ̀tún tá a bá wẹ̀ tán á wẹ̀ dé kókósẹ̀ méjèèjì bákan náà á wẹ̀ ẹsẹ̀ wa òsì náà dékójá méjèèjì tó bá wà a lè wẹ̀ bá náà lẹ́ẹ̀kan tó bá sì wà a lè wẹ̀ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta káwé ẹsẹ̀ òsì náà ní ẹ̀ẹ̀mẹ́ta àwọn nǹkan kan wà ń bẹ tó jẹ́ ìtanijí tá a lè sọ fún wa ǹjẹ́ dandan ni ká ṣe àlùwàlà lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta a rí àgbà wà látọ̀rọ̀ sàlám wípé èèyàn lè ṣàlùwàlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bìfimínà lẹ́ẹ̀kan kọ́bọ́jú lẹ́ẹ̀kan kọ̀wé ọ̀tún lẹ́ẹ̀kan kọ̀wé òsì náà lẹ́ẹ̀kan látòrí ọwọ́ dé ìgbìmọ̀ bá ṣàlàyé lẹ́ẹ̀kan kọ́pá níbẹ̀ lẹ́ẹ̀kan náà kọfẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan eléyìí wà nù sọ́yìmàn Bukhari àti sọ́yìmàn Muslim min hadithi Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu ardọ̀huma bákan náà ìyẹn sì lè ṣàwàlà ní méjì méjì méjì láti bẹ̀rẹ̀ dópin níbo láti rẹ́ eléyìí ẹ̀rí náà wà nù sahih min hadithi Abdullahi bin Zaid ìyẹn sì lè ṣàwàlà lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi Uthman ibn Affan wal hadith muhammadu sahihain hadithi náà bẹnu sahihain ìyẹn wàá dúró báwọn. tábà wá ń ṣe àlùwàlá yìí àti rẹ́ẹ̀rí ẹlẹ́yọ kọ̀ọ̀kan ṣé àìrómi ni ó mú wa ṣe là kì í ṣàìrómi odidi àlùwàlá náà lẹ́yọ kọ̀ọ̀kan bá a rómi jù bẹ́ẹ̀ lọ kọ́dà kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ òkun odidi àlùwàlá náà sì ni méjì méjì náà kọ́dà kà rómi jù bẹ́ẹ̀ lọ odidi àlùwàlá náà sì ni kí ni o mẹ́ta náà lẹ́yìn náà sáà wá lè ṣe àlùwàlá lálàlàfíbọ̀ ká yọnu lẹ́ẹ̀mejì ká pa ojú lẹ́ẹ̀mẹ́ta ká wẹ ọwọ́ ọ̀tún káwé tòsí náà lẹ́ẹ̀kan kàsí bẹ́ẹ̀ kọjá pé ìbòmíì jẹ́ méjì ìbòmíì jẹ́ mẹ́ta ìbòmíì jẹ́ yọkan bẹ́ẹ̀ ni alẹ́sọ̀nà sunna anabi sàlám ni bó ṣe wà nù hadith abdulhamid zayidi náà wal hadith wasu sahih tádìí fi náà ṣe kíni o tó sì fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù sahih ọlọ́njọ́ jáde mọ́sá àbáni kí àwọn sọ̀hábà nù sàlám wọ́n gba ilé ìwà anabi ṣe léyìí wọ́n gbélé wà anabi náà tó ṣe léyìí wọ́n gbélé wà anabi tó ṣe léyìí gbogbo ẹ̀ náà ni ojú ta ni sùmọ́ká wa mọ́pa nígbà táwa rí pé omi omi ọ̀pọ̀ ẹ̀yà jẹ́sẹ̀ kọ̀ọ̀kan sẹ́ẹ̀mọ̀ pómi ọ̀pọ̀ gbólóhùn sẹ́ẹ̀mọ̀ pómi ọ̀pọ̀ ẹ̀ má fi kún tá a bá fẹ́ ṣe àlùwàlá lé ọ̀tọ̀ àlùwàlá náà la ṣe bá a fẹ́ ṣe méjì méjì ọ̀tọ̀ àlùwàlá náà la ṣe tá a bá ṣe mẹ́ta mẹ́ta ọ̀tọ̀ àlùwàlá náà la ṣe tó bá sì jẹ́ wípé a ṣe ń pàṣípàyọ̀ náà kò ṣe nǹkan kan náà kọ́dà àwọn àfáà ló tún dáa pọ̀ téèyàn bá ń ka gbogbo ní tàbí ṣe kó ṣe léyìn náà sà kó ṣe léyìn náà sà kó ṣe léyìn náà sà láti lè bá ó tẹ̀lé anabi sọlọ́lá sálám gẹ́gẹ́ bá náà ṣe ṣe kèé ṣe pé táì romi kèé sì ṣe pé ọ̀wọ́n àti kíni o ọ̀wọ́n omi lẹ́yìn ìgbà tí a bá wá ṣe eléyìí tán ara àwọn tí a rí tọ́ da pípọ̀ òun náà ni ká rorin ṣáájú ká tó ṣàlùwàlà ọ̀dà pípọ̀ ṣùgbọ́n tí àǹfààní bẹ́ẹ̀ ọ̀bà sí a ní àǹfààní àti lo ìka gẹ́gẹ́ bó ṣe wá nù atharo ali ibn abi talib láti fi bu ẹnu nígbà tí a bá ń yọ ẹnu lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam tọkọ wa lálùwàlà bó ṣe ṣe àlùwàlà lélẹ́yìí o ìǹtọ́ba wa yàtọ̀ sí bàbá sàn ṣe àlùwàlà yìí àdàdá tí ò sí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn ọlọ́run ọba ònìyàn máa jẹ́ o nam àti wá rí omi tá a fi ṣàlùwàlá a ṣàlàyé bí a ṣe ṣe àlùwàlá yìí náà lẹ́yìn gbàtà wá ṣe àlùwàlá tán ntòkù náà ni wípé a fẹ́ kírun fún aláṣọ àtàlá tó bá wá jẹ́ pé àrò mi tó ṣe pé táyà mọ́mù ni a fẹ́ ṣe a mú ọwọ́ wa méjèèjì a fi lu èèpẹ̀ láfùtà tá a bá ṣe léyìí tán a sì gbọ̀n nù gẹ́gẹ́ bó ṣe wá nù. No kíso Ammar bàtàsà nǹkan ní ìṣe àlùwàlá ìrúwọ́pọ̀ mẹ́pẹ́ leyin ìgbà náà a sì fi ọwọ́ méjèèjì bọ́ ojú wa lẹ́yìn tàbá bọ ojú ìtàn a sì fi ọwọ́ méjèèjì náà a tún padà fi pa ọwọ́ méjèèjì dé ọrùn tàbá tán a sì lọ rí kírun ya ọwọ́ àbá ni ya ọwọ́ kò sí ẹ̀rí kankan lọ́dọ̀ sàlám pa pé ẹ gbọ́dọ̀ yáwọ́ o títẹ̀ ìdèbìtẹ́ ti kírun ẹ gbọ́dọ̀ kíyan o ẹ gbọ́dọ̀ wòkè o ẹ gbọ́dọ̀ lọ ni o a wà níbi tá a ti ń ṣe wáàsí kan tó ti lé ní bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn bàbá kan wá ń ṣàlàyé bí ẹ̀sìn ti tẹ́ àmọ́mọ́ yìí bàbá yìí wá dàn pé ah afẹ́sì ni ojú bá náà lọ kákan fọ́ lulẹ̀ ká fi pa ojú ká sì tún fi pa ọwọ́ méjèèjì ah, eléyìí ọ̀ta kò ní tí àfa àtẹ̀mí ń kọ aládùúgbò kọ́dà àti kọ̀ big note kan tó ti kún lórí táyà mọ́mù táyà mọ́mù náà lẹ́kọ̀ọ́ big note kan tó kún ọ̀dà bánibí ṣe ń lélẹ́yìí o táàfà yín tó ń kọ́ ń kọ́ ń fi ń tọ́ bá lẹ́rìí míì tó sì lè fi tìsọ̀rọ̀ sàlám kí wọ́n mú wa eléyìí arínú àwọn àáfàá àti ẹni ká fọlù ẹ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n gbogbo àhàdíìsù tó wá nípa pé ká fọlù ẹ méje kò sí èyí tó fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ náà Umar a máa ṣe ṣùgbọ́n kí ló fà tó ń fi ń ṣe ìyìn tí fi ń ṣe náà ni pé ìṣẹ̀dá Abdullahi Umar àwọn èèyàn kan tí ń sàmọ́ ń láìkì lásà ti mú nǹkan dé lásà ti ṣe nǹkan pé ńsà tiẹ̀ sá ṣe tọkàn mi èpè mo ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìfọkànbalẹ̀ ìfarabà ìtàrí àtọ̀rọ̀ sàlám ó ti tó wa ìfọ́lù ẹlẹ́ẹ̀kan náà ni láti fi pa ojú àti ọrùn ọwọ́ ohun òsì dé ìgbìnwọ́ nítorí pé gbàtọ́ lọ́wọ́ bá ń sọ tiẹ̀ kọ́ padà fi mírífàkù sí gẹ́gẹ́ bá a ṣe sọ wípé mírífàkù ni ìgbìnwọ́ tọ́jẹ́ pé jámù rẹ̀ jẹ́ mọ̀rọ́ fíkù tọ́jẹ́ pé wọ́n bá ti lu ọwọ́ nòde lárúbáwá tí ó bá ju ọrùn ọwọ́ lọ wọ́n yà fi nǹkan bíi tí ó dé wọ́n ó fi kún eléyìí ni ẹ̀rí tí a rí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallama a lọ sí ọ̀dọ̀ ọlọ́run a kí àwọn sításù wa kù ní àti àtàrọ̀ kọ́nà balẹ̀kọ́lá kí ọba ní sàn wọ́n ní ẹ̀sùn lóore kọ́nà kó kí a rí wọn pẹ́ so inshàlá àwọn ti bá ní sọ lórí ìmára so pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n wọ́n tún mọ́ bá ní tẹ̀síwájú lọ tó bá di ọjọ́ mẹ́jọ lórí ìran àti ìgbà wo la máa ń kí àwọn àkókò wo ni ìrun kọ̀ọ̀kan òní ọ̀wọ́lé so kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnì ni ètò yín ètò wa dáwọ́tìlì hak ìpèpè òdodo èyí tí ẹnì kọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí ńlá ní ìyànà bódìjà central mall ní ìlú ìbàdàn tí ó kọ́nà balẹ̀kọ́lá kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn stars wa àtàwa náà ogun tí à ń sọ kọ́lọ̀ ń kóyé kó sí wa láyé àti ọ̀gbìn ẹ̀kẹ́ fún àtàbá kan àbí so lórí àwọn programu tá a máa ń sọ afẹ́mọ́mọ́ wá sílé kí ó ní láti kọ́ nípa alukur'an àbí láti kọ́ nípa ẹ̀kọ́ ayé òde tòní so àbí láti kọ́ kí o fún àgbàlagbà àbáwọn ọmọ wẹrẹ pàtàkì jùlọ àwọn ọmọ kéékèèké ní ìyànà bódìjà náà ní weekend a tún ní programu fáwọn ọmọ kéékèèké táwọn ọmọ tí wọ́n primary one primary two láti wá máa kọ́ ẹ̀kọ́ alukur'an ní gbogbo weekend pátá àwa tí a bá fẹ́ mọ béèrè ìbéèrè kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ni àbí lórí àwọn programu wa ká máa pè wá sórí ìbánisọ̀rọ̀ zero zero fifty ninety one fifty eight sixty five zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ kọ́ wọn wá sínú ilé agbára ní alẹ́ tòní àwọn náà ní sọ́sọ́ wa brazak arówó losuna bákan náà àfàwà ismail ẹ̀rọ àlá àwọn bẹ̀ pẹ̀lú wa ẹni tí wọ́n ń darí ètò láti àárọ̀ suleiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.